however mo wá sọ pé sẹ́mà kò sí bí èyí ó ṣe máa rìn torí òní mi ká wá sọ pé in one of my past uh, program bóyá nínú àwọn nǹkan tí mo kà á lẹ́kùn dá wàhálà lẹ́yìn bóyá èmi náà ti kó sínú ẹ̀ mo ní mo tọrọ àforíjìn lórí ìyẹn. àmọ́ mi ò tọrọ àforíjì lórí pé mo tako Tìjàníyà gbọ́ dáadáa mi ò tọrọ àforíjì lórí pé mo tako Ahmadiyya mi ò tako mi ò tọrọ àforíjì lórí pé mo tako Kọ̀dìríyà so sì rí sẹ́rí jẹ́gẹ́njẹ́gẹ́ ni Súfí wà lọ́tọ̀ torí pé Súfí ò ní kankan ṣe kẹlẹ́sìn tíyẹn bá jẹ́ Súfí ń jọ̀hún lórí pé ń wọ aṣọ ni. kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn kò ní nǹkan kan ṣe pẹ̀lú so bá pẹ̀lẹ̀ ń sófì bí tó pẹ̀lẹ̀ ní aláǹkárá ni tọ́ba ní húwa húwa tọ́ba ní súfì lòun nígbà tí wọ́n sọ pé ana àǹkárì pé aláǹkárá ni mí ok látara wa àǹkárá tàbí ẹni onílé èsì tàbí kò jù bá ń lọ bọ́tọ́ bá ti ní pé súfì ẹ? o ti ń sọ pé súfì ó ń tọ̀rí kọ̀ ní ọ́ ibi tí wàhálà wà nìyẹn o ibi tí wàhálà wà nìyẹn o ti wá ń pèrè ẹ ní o ń tìjà níyà o ń kọ́ ìdìríyà o ń ṣàzìníyà ibi tí wàhálà wà nìyẹn so o lè rí mi kí n máa fẹ́ ọ lójú lórí súfì no. torí pé the word sufi nígbà tí ó emanate àwọn kan tí ń wọ aṣọ irun àgùntàn látara ìyẹpẹrẹ ayé kò jù báyẹn lọ but later àdánwò dé àwọn tí wọ́n mú ìròrí òdì wá bí ó ń Tìjàníyà bí ó ń Kọ̀dìríyà wọ́n máa ń sọ pé ó ń sufi làwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè láwọn ní mùsùlùmí so wọ́n èé wulẹ̀ ẹ́ ṣe mùsùlùmí wọn èsì nso súfì kò ọparibi kíyàn ọ máa pè rẹ̀ ní aláǹkárá à ń retí pé ó ń ta àǹkárá tàbí ń ra àǹkárá tàbí ń hun àǹkárá tàbí ń wo àǹkárá kò sọ́nà kankan tí n ti ń jẹ́ àǹkárá ayé rẹ̀ nígbà tá kankan tí ti ń jẹ́ àǹkárá tó gbà wọnú ayé rẹ̀ so kò láti ní aláǹkárá bẹ́ẹ̀ náà ni àwọn tí ń pera wọn súfí lóde òní wọn kì í ṣe onísúfí wọn kì í ṣe onísúfí pera àwọn náà mọ̀ ni ni wọ́n wọn kì í ṣe onísúfí torí pé àwọn wọn ò dá ẹ̀sìn míì lẹ̀ wọn ò gbọ́wọ́ wọn ò ṣe sọ̀rọ̀ tó lè fàátì wọn ò mọ̀ ṣe báyìí mo rí kinní kan ẹ jẹ́ n wò báyà mo lè rí mi báyìí. Ah. ẹ jẹ́ sọ yẹn dìgbà míì torí kí n má wọn wá ní tí mo lè mọ̀ rí but fọ́dà bẹ́ẹ̀ ni pé mo ṣèfù ẹ̀ fọ́dà bẹ́ẹ̀ ni pé mo ṣèfù ẹ̀. àwọn àwọn tí ń pera wọn súnfí lónìí ẹ jẹ́ wò ná aha ẹ wò ẹ ní tì o. àwọn obìnrin nu o ṣe rí báwọn. wọ́n ń ṣe díkìrì nìyẹn o is this Islam? Just ask yourself ṣé tá bá fẹ́ ṣe zikiri ọlọ́run pàṣẹ zikiri fún wa ànábì ni a ṣe kẹ́límà la ilaha illallah ní ọ̀gá gbólóhùn àzikiri gbólóhùn yẹn lóbìnrin yìí ń wí yìí ṣé fọ́mátì yìí ṣé fọ́mátì islam ni fún zikiri just ask yourself àwọn obìnrin nìyẹn o wọ́n fọ́ọ̀mù sákù ọ̀kan dúró láàrin wọn láìláì làlọ́ ni wọ́n ń wíṣẹ̀ ń gbọ́ yẹn o ẹ wo bí wọ́n ṣe ń fi ọwọ́ wọn gbá igbá àyà wọn. sẹ́ẹ̀rí báwọn àwọn oníkọ̀dìríyà nù báwọn oníkọ̀dìríyà ṣe máa ń ṣe zikiri nìyẹn àtobìnrin wọn àtọkùnrin wọn sẹ́ẹ̀rí báwọn ṣerú eléyìí láàmà wòran. tẹ̀ríbá wọn ìlànà wo làwọn eléyìí tọ́ yìí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe yìí ìlànà àwọn nàṣọ́ra òun ni wọ́n tọ́ yìí. ṣé nítorí pé a fẹ́ ṣe zikiri láti di irú eléyìí. ẹ̀rí wọ́n ti kúrò lórí láìláì làlá o wọ́n ti ń pe okọ̀ ẹlòmíì ṣe ẹ̀rí báwọn. èmi ọmọ súnmọ́ tí wọ́n ń sọ mọ́ o ṣe ẹ̀rí ṣẹ́sìn lélẹ́yìí ṣé ìsìláàmù lélẹ́yìí. ohun tá à ń takò nìyẹn náà àwọn ọlọ́mọge àwọn abilékọ ni wọ́n ń dán dìdìrín wò yìí wọ́n láwọn ṣe zikiri ṣé zikiri lélẹ́yìí gbásùkú rọ́bàkà fi nọ́fṣíkà tàdọ́rùá wàhífàtàn wàdúùnà lè jẹ́hàrì mínà kọ́ọ̀lì bìlìgùdúwì wàlẹ̀ àsọ́ọ̀l wàlẹ̀ àtẹkùn mínà lè àyà tó sọ bá ṣe àyà tó fún wa ní fọ́màtì bá ṣe ṣe àzíkìrì nìyẹn but this kọ̀dìríyà tìjàníyà ideology ó change ẹ̀ máwọn èèyàn lọ́wọ́ ó change ẹ̀ máwọn èèyàn lọ́wọ́ so I continue to preach against tìjàníyà kọ̀dìríyà ahmadiyya shia till my last breath on the surface of the land. I owe nobody any apology in that regard. ṣùgbọ́n mo wá ń sọ̀rọ̀ tìjàníyà láti inú ìwé wọn mo ń sọ̀rọ̀ kọ̀dìríyà láti inú ìwé wọn mo ń sọ̀rọ̀ amadíyà láti inú ìwé wọn hamasa wá gbé mi hamiya gbé mi mo fi wá sọ pé bẹ́ẹ̀ náà ni bàbá kan ní kinní kan bàbá bàbá dáradára ah, ah. ìyẹn ò dáa ìyẹn ò dáa torí bàbá tí mo pè ní bàbá rádaràda yẹn a rí nínú àwọn ọmọ rẹ̀ táwọn náà mọ̀ pé èyí tí bàbá àwọn gbé lọ́wọ́ lẹ́sìn kò dáa táwọn sì jọ ń sún náà wọn ò wá lè ẹ́và yọ̀ọ́nú sí kí n pe bàbá àwọn ní bàbá rádaràda ṣé mo kírètì ẹ́nímì nìyẹn láàrin mi àtàwọn ọmọ rẹ̀ àbí mo kírètì friendship so therefore irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo wá ń rìn fáa sí pé àyíbá àmọ́ gẹ́gẹ́ bó ti já sí pé àyímọ̀ rìn kórí mọ́ mì ok irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ni mò ń sọ pé tó bá wáyé o pé tó bá wáyé o pé káwọn tí ọ̀rọ̀ bá kàn kí wọ́n ṣe àmójúkúrò fún mi lórí rẹ̀ ok kò wà intentional láti fi tèmi kún ọ̀rọ̀ kò wà intentional láti fàbùkù kan ẹni tí mò ń pè sákìyèsí it is not intentional. torí pé ẹ̀sìn ọ̀farama ipò tẹ́sìn bá gbé ọ sí ló yẹ kí n gbé ọ sí kò yẹ kí n fi tèmi kún èmi kọ́ ni mo lẹ̀sìn àkíyèsí yẹn ni à ń pe ara wa sí so mò ń retí ẹni tí ó pè wọlé ni o mò ń retí ẹni tí ó pè wọlé ni o so ẹ dákun gbogbo àwa tí ọ̀rọ̀ kàn lórí iṣu yìí ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ ká máa rántí kọ́ ìdá láyúnkárù àlèmùtálàfù fíhì wà ìnàmá yúnkárù àlèmújúmọ́wò àléyìí ẹ jẹ́ ká máa rántí ẹ̀ bákan náà ẹ má jẹ́ ká máa tayọ ẹnu ààlà nígbàkigbà tí a bá ń sọ̀rọ̀ tàbí nígbà tí a bá ń fọ èsì ọ̀rọ̀ ṣe mọ̀ pé ibi tá a bá ti kọjá ẹnu àlà ní ọ̀rọ̀ wa ó ní igun tí à ń sọ̀rọ̀ ọba ló máa cut jáde pé ẹ̀yẹn wò ó ẹ̀yẹn wò ó ẹ̀wò tó sọ ọ́ ṣe rí i pé ìsọ̀rọ̀ jàǹdùkú leléyìí sọ̀rọ̀ ìsọ̀rọ̀ kínní kan sọ̀rọ̀ gbogbo ètò wa da nínú ọ̀rọ̀ tó ṣe wẹ́kú àlìkìtàbù wà súnà onítọ̀hún àfi ìyẹn yóò wá fi yóò fi bò lórí yóò fi bò mọ́lẹ̀ so ẹ dákun ẹ jẹ́ kí a máa ká máa ṣe ní sàwáà bí sàwáà sàwáà bí sàwáà láàyè ti dáa ẹ jẹ́ kó máa jẹ́ dọ́gbandọ́gba ẹ má jẹ́ kí ìtayọ ẹnu àlà máa wà wàsọ́bùrù àwùlà kásìfẹ́ kan ṣe sùúrù gan-an wàhálà ẹ̀ ó dáa ó dáa jùlọ ó dáa jùlọ gan-an ni o ká ṣe sùúrù ó dáa jùlọ. bákan náà níyà tá a fi ń ṣe prógráàmù ẹ dákun ẹ sí i ẹ ká wòye sí i ọlọ́run ní ṣe wá ní ẹni tó ṣe wáàsí láyé tó wá dọjọ́ àlìkìyámà tí ó wọná nípasẹ̀ níyà nípasẹ̀ níyà ń gbòògá sí pé ṣe kárí mi ní níyà rẹ̀ nítorí owó YouTube ní níyà rẹ̀ kí ló fẹ́ jẹ́ èrè ẹ̀ bí ó ṣe iná wàlẹ̀ yáàzù bìláì bákan náà ẹjẹ́ á máa mọ̀ wọ́n ara wa ọ̀rọ̀ tẹ́nu wo gbà ẹ má jẹ́ á sọ ọ́ lórí social media ọlọ́run o àwọn èèyàn ń sọ kísà wọ́n ń sọ kísà ẹlòmíì ọ̀rọ̀ tó ò lè dúró sọ níwájú ọlọ́rọ̀ ló ń sọ sí lórí social media iṣẹ́ tẹ̀rẹ́ yìí tẹ̀ máa ń jẹ́ viewers yẹn tẹ̀ máa ń kọ́mẹ́ǹtì ah must you comment ṣé dandan ni kó kọ́mẹ́ǹtì ni can't you keep reserved can't you keep reserved ò lè dákẹ́ ni ẹ́ kọ́mẹ́ǹtì ẹlòmíì ó gbé wọná o. gbogbo igun méjèèjì ni mò ń bá sọ̀rọ̀ ẹnìkan ajá ẹnìkan ọ̀bọ ẹnìkan kìnnì kan á nídìí gbogbo yẹn á nídìí ẹ̀ ká máa fọwọ́ lura wọn ká máa ká máa fẹ̀ ká máa fẹ̀ orí ọká ọ̀rọ̀ yìí ti fẹ́ ká wa láàjú. bó ṣe wà ẹ̀sìn lọ ẹ dákun ẹ jẹ́ àmúmi sùúrù ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ mọ̀ dájú gba commission tó o bá fìyàn mọ̀nà ọ gba commission lọ́dọ̀ àlọ́ ọ̀rọ̀ rẹ dákun mọ́ sọ ọ́ tó o kan àbọ̀ pàdé àdìsí kan. padà sọ́dọ̀ àwọn àfáà tíra ń bẹ tó lè kà rẹ́gẹ́dẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tọba tún kà sí àbá tún yí ọ dáadáa àwọn tó mọ̀ pé wọ́n bìlọ́ǹgì sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí wọ́n léèrè nísìn ọkà àdìsí kan nu Bukhari kò yí ọ tàbí ọkà àdìsí kan nu Muslim kò yí ọ ọmọ pé àwa wà nínú àwa tá à ka Bukhari àwa ń kà lójú méjèèjì a kà á tán a tún túmọ̀ ẹ̀ fàyè bẹ́ẹ̀ làwọn àfáà mi náà kọ́nsọ́ọ̀tì irú wa kọ́nsọ́ọ̀tì irú wọn mo mọ̀ kàdísì kan o lókè rẹ̀ wọ́n ní kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam níparí rẹ̀ wọ́n wá ní haza min kí sí Abi Hurairah. pé àà lókè ẹni látọ̀dọ̀ ànábì rí ẹni látọ̀dọ̀ Abu Huraira ni ń bẹ́ẹ̀ tí yẹn bá ti ju làákà yẹn lọ padà sínú sírẹ́ẹ̀sì má wàá bọ́ tako wa máa sọ pé ẹ wo táwa káànú tíà ó sì wà nù tá a kà bọ́ta kẹ́yìn èèyàn kẹ́yìn yiri ẹ̀ pé ṣé bẹ́ẹ̀ ni ah, wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó dùn wúruwúru kẹ́yìn nìyẹn ẹnì kí n ṣe bẹ́ẹ̀ orí social media kọ́ ni wàá gbérú ọ̀rọ̀ yẹn wá social media tó ga sí pé ẹni tó lọ́pọlọ ó ń bẹ ń bẹ ẹni tí ò lọ́pọlọ ó ń bẹ ń bẹ àwọn tó lọ́pọlọ wọ́n máa keep silent àwọn tí ò lọ́pọlọ àwọn ni wọ́n máa kọ́mẹ́ǹtì jù yóò sáré pé òun rí nǹkan sọ. ok kì í sórí social media ni wàá gbé wá ah, ó lè wò pé ah, ẹ gbọ́ ó dàbẹ̀ ni pé àbúrò yìí mọ́ ó ń túmọ̀ sọ ìbùkárí lọ́wọ́ àmọ́ báyà wọn ti kan rú àdìsí àbí wọn ò tí ì kàn án ẹ jẹ́ ń pè wọ́n ná ẹ jẹ́ ń bi wọ́n léèrè kí n gbàlàyé ẹnu wọn ẹnìkan kì í ṣe encyclopedia ìmọ̀ mo ti sọ àwọn ọ̀rẹ́ síwájú mo kàn ń fi eléyìí panu fún wa pé tabalẹ̀ tó fẹ́ pè wọlé títí di nine thirty ok ẹ wò nígbà tí mò ń túmọ̀ lè kó lọ́wọ́. tí mo pín fún àwọn àwọn àáfàá wa wọn tán jù wá lọ nínú ìmọ̀ ẹgbà ẹ̀yẹ̀wò pọfẹsọ Naidi mo gbé fún wọn dr asilau mo gbé fún wọn dr Rafiu Alijebuwi owó ńlá Busairi mo gbé fún wọn dr um, Adébólú mo gbé fún wọn ok àtàwọn míì tí bá ti wá lọ bá wọn pé kí lẹ rí sí àwọn nǹkan tẹ́ ẹ̀ka yìí nígbà míì wọ́n á pè sákèsí pé ah ọ̀rọ̀ yìí wáì tí mo tú báyìí mi ò ṣe lu ọ̀rọ̀ yìí mi ò ṣe lu ọ̀rọ̀ yìí àjọ wa wòye sí i tí n bá rí pé suggestion tí ń mú wá yẹn ó dáa ju tèmi lọ màá ní inshallah màá rí ìmúfẹ́ lẹ́yìn màá fi lè síbẹ̀ ẹnì kò sì ní mọ̀ pé ọ̀rọ̀ kan ń bẹ́ẹ̀ tó gá sí pé ọ̀kan nú àwọn ọ̀gá mi òun ló bá mi kọ̀rẹ́tì ẹ̀ nta yóò sì mọ̀ sọ ni pé kòránì àbúrò yìí má bọ́rọ̀ yìí má ṣe rí nìyẹn ẹnìkan ni ó jókòó tí ó kọ but ẹnìkan tó jókòó tó kọ yẹn nínú ìlànà kíkọ ni wípé yóò fi tó ẹlòmíì létí ẹ bá mi ka kí ni ìwò. ẹ mi yẹ̀ wò kódà ẹni tí ò mọ̀ tó yóò gbé fún un kò parí bí nínú àwọn sùdẹ́ǹtì ẹ̀ yóò gbé fún pé wò ó bá mi ka bá mi pufurú nígbà tá níbi ìwé tá à ń sọ ká má sì wí kan àdíìsì kan lónìí àwa ń wò pé ọ́ dàbẹ̀ ni Eh, a sọ pé ń parọ́ o eh, ṣùgbọ́n eh, ó dàbẹ̀ ni pé kíní yìí ó fẹ́ já sí rọ́ àdìsí yìí ó fẹ́ fi ó fi ṣẹ́gun ẹ̀yìn àwọn sàbẹ̀ ni no ẹ jẹ́ ká fọ̀rọ̀ tó àwọn ọmọ létí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tó àwọn onímọ̀ létí ẹ jẹ́ ká gbé ìpè kọ́lá yìí. wa aleykum salaam wa rahmatulah náà. àwọn tí wàá mú ní àníyàn ohun tí kọ́là ń sọ ni pé gbogbo tí mo sọ yìí o òkùnkùn dà wọ́n ní ṣùgbọ́n kí la fẹ́ bó la ti fẹ́ tírìtì àwọn kan àwọn igun kan tí wọ́n sọ pé súnà nẹ́bì gangan làwọn ó gbógun tì by fire by force pé súnà nẹ́bì gangan làwọn fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ṣe é rí i ẹ jẹ́ kí wọ́n múra sí i ẹ jẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n múra sí i ẹ kàn rí pé bí wọ́n bá ṣe ń gbógun ti súnà ànẹ́bì ni súnà ànẹ́bì ó tún máa dìde sí i ẹ bá ti rí trend Islam ní Nàìjíríà yọ mọ̀ pé ìgbàkígbà táwọn ọ̀tá súnà táwọn ọ̀tá ìsìláàmù tán bá ti fẹ́ gbógun ti ìsìláàmù n'islam islam ó tún máa sí kí ni yóò tún ma gbèrú sí i àdámọ́ ni ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì kí ni ojúṣe àwọn àfáà alùsùnà sírú ẹni bẹ́ẹ̀ ojúṣe wa òun náà ni mẹ́rẹ̀ẹ̀rin yẹn a ṣọ́ra fún mẹ́rẹ̀ẹ̀rin yẹn alákọ̀ọ́kọ́ náà ẹni tó lọ́n fẹ́ gbógun ti súnà ànábì kí ló gbógun tì ń bẹ̀ a gbọ́dọ̀ mọ̀ ṣé ọ̀rọ̀ ìjìmọ́ ò ló gbógun tì ní àbọ̀rọ̀ ìtìláàbù gbogbo àlàyé tí mo ti ṣe lórí rẹ̀ ká lọ dì mú tónítàn bá gbógun ti ọ̀rọ̀ ìjìmọ́ á gbógun tì í tóńtìn bá lòdì sí tẹ́ pé ọ̀rọ̀ tó dì mú ọ̀rọ̀ ìtìláàbù ni níwọ̀n àgbà tó bá ti já sí wípé mo kífù rẹ̀ yẹn náà lórí ọ̀rọ̀ yẹn ó wà nù mọ́ kí fún àwọn àfáà ní ìṣáájú àákànjẹ́ kó yí ayé ni wípé ohun tó sọ yẹn náà ara mọ́ kí fún àwọn ẹni ìṣáájú ni èyí táwa náà sì ń sọ yìí ara mọ́ kí fún àwọn ẹni ìṣáájú ni a ní tayọ ẹnu àlàsì tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ ohun tó ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ láì ní tayọ ẹnu àlàsì ẹ lọ ọ̀ndà láì ẹnu àlà a ní tayọ ẹnu àlàsì a lójú ogun gan lójú ogun táwọn mùsùlùmí lọ jagun ànábì fi òfin de àwọn mùsùlùmí pé wọn ò gbọ́dọ̀ tayọ ẹnu àlà sáwọn kèfèrí nínú tayọ ẹnu àlà lójú ogun ó pípa obìnrin ó pípa ọmọdé ó ní lílọ káyàmọ́nú ṣọ́ọ̀ṣì láti pa ó ní pípáyàn pípa kèfèrí tán kẹ wá máa bára ẹ̀ jẹ́ kẹ máa sá ní lára ìtayọ ẹnu àlà ojú ogun ó ní pé kẹ́ ẹ débi oko wọn kẹ́ ẹ sọná sí bí oko kòkó bí oko bí wọn kẹ́ ẹ sọná sí ìtayọ ẹnu àlà nìyẹn tẹ́sìn wa bá pọ̀ fún wa láti tayọ ẹnu àlà lójú ogun ẹ̀sìn wo ní faramọ́ káta yẹnu àlà níbi wáàsí ń tà ń sọ nìyẹn gbogbo àwọn oníwáàsí tí wọ́n ń tayọ ẹnu àlà níbi èsì ọ̀rọ̀ wọn wọ́n ti di bloggers wọ́n ti di bloggers wọn ò rí wà ṣíṣe mọ́ simply because wọ́n ti tayọ ẹnu ààlà wọ́n ti tayọ ẹnu ààlà so kódà kẹ́nìkan sọ pé súnà nẹ́bì yìí ó lòun ó gbógun tì àwa náà ó gbógun tì í sàwa àbí sàwa irú ọwọ́ tó bá gbé làwa náà gbè sí àwa ní tayọ ẹnu àlà àwa ní fi ẹ̀tẹ́lẹ̀ ká máa pa làpàlàpà ká máa sọ pé ṣẹ́ẹ̀sì máa rí o bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o ìmọ̀ tọ̀ lé o à ìmọ̀ tọ̀ lé. kí ni títọ̀ lé rẹ̀ ní ṣe pẹ̀lú kó gbógun ti súnà nàbí. ẹ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àní ìdí ẹ̀ náà ẹ kò lè báyàwó ẹ̀ sùn o kí ni kí problem ẹ sọ fẹ́ gbàyàwó rẹ ni tọ́fin sọ pé kò lè báyàwó ẹ̀ sùn so ọ̀fẹ́ gbàyàwó lọ́wọ́ rẹ ni. so ẹni bá lóun fẹ́ gbógun ti súnà ànábì yóò máa jọ àjò rẹ̀yìn a sì ní í fi lọ́rùn lẹ̀. a máa ṣe rọ́dù fún àmọ́ rọ́dù wa kó jẹ́ rọ́dù ìlìmí arudud alẹ́ìlìmíyà wábìlẹ̀ adad kó máa jẹ́ scholar and educational rejoinder scholastic and educational educative scholastic and educative rejoinders oníkó máa jẹ́ gbogbo à ń pè ẹnìkan lájà òun kò sọ̀rọ̀ ńbẹ ẹnìkan ajá ẹnìkan kọ̀lọ̀kọ̀lọ̀ ẹnìkan adìẹ ẹnìkan pẹ́pẹ́yẹ ọ̀ kí ló fẹ́ fi gbogbo wọn yẹn ṣe ìdájọ́ pẹ́pẹ́yẹ rèé o lọ́dọ̀ àwọn àfáà kan àwọn kan sọ báyìí lọ́dọ̀ àwọn àfáà kan nínú àwọn mọ̀sáìbùlù àríbà àwọn kan sọ báyìí so èmi báwọn eléyìí lọ ló bá parí. òní ìdí kò sì torí ẹ̀ wá máa ń fún ẹnìkan ní ókọ kan tí yóò fi wá di ọ̀rọ̀ crime tí yóò fi wá di ọ̀rọ̀ tí ó wà actionable táwa máa dúnkokò mọ́ra wa pé wò ó ń gbé ọ lọ kóòtù o màá fọlọ́pàá gbé ọ o ara àìsọ ẹnu ààlà nínú wáàsí àbí àti èsì ọ̀rọ̀ ara àìsọ ẹnu ààlà òun ló bí ẹ wọ́n ń fọlọ́gbà wọ́n ń fi ọlọ́pàá wẹ́nìkan káàkiri lórí kó sọ̀rọ̀ kò sẹ́nu ààlà ni tó bá sọ ẹnu ààlà tó bá dé kóòtù gan yóò jàre ni.